jíìnì kútìlù máa òhìyà ni nínà nìkìtàbì àkàrùbá ní lànà ìtàlá bísìlà wàtìhí wátàkàsùfà ní alifásihí wátàkùsàn ní màhálìhì àyínà òun mi ní afúlálẹ̀lẹ̀ àmàlì. أتطعم ما في النسل كراهة أفضل من المجد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون منها أمر وألف منها نهي anụbụ mmiri ha wagụ bu mmiri ha wayibu anụbụ mmiri ha kọtatụ wayi ba anụ nwaibu mmiri haịbara ụwa amụsị anụ wa anụsụmeatụye ha naanụ wahara amụ nwaụịha atụ mbatulie wadiwaahụ

wàmú àṣọ bàkú ìyàwó mẹ́lìkà kọ́lìyàmọ́ àmì fábíyèsí nìyáàyè wàlìyàlàmọ́ ni mú mi. wàlìyàlàmọ́ làbí nàná fàkú wàkìlà làfún fàálàwò kọ́sìlú fi sàbí nìyáàyè àwùjọ fàáwò. la onealakpaataụna natabaa ụmụ n'ire kpụpụrụ ya ọma ụmar pe apịraehụ eeemenị yaka ụnụ na adị akpụwar hemma na ịpapụpụdịhe kwanaaụa anamụdị mar anadinanụhi nwae ị anatọ adụrwụ ana akụsianme ụtarkaadakaana nadina akụteke sadi narị amụwa atọ bali aya orin dàrọ jù ní ẹni ìṣàkóso bali hina bima atahumọ lọhùn ní fọlẹ níbí wàyásítàwó ṣèlú náà bíladí náà lámúyálé àkóbìhìm nínú kálífìhìm aláàáfóní àlèhìn wàláàrùn yàtọ̀.

صلى jọba yìí o ọlọ́run ló sì bínú ẹ̀ṣọ́ akáwọ̀. à ń retí àforíjì rẹ àti ìfẹ́ rẹ kó o ṣe fún wa láyé àtàkì àmọ́. síwájú àwọn àfa wa tí wọ́n lórí ta yìí wọ́n ní láti ṣe ìyáàdùn ìgbà sí Muhammad náà bá ní ṣàlékún àforíjì fún wọn bá ní kẹ́ wọn báni fẹ́ sí àyè àwọn tó nífẹ̀ẹ́ sí àti gbogbo àwọn olùjọsíṣẹ́pọ̀ wọn pátá àti gbogbo òkú mùsùlùmí àwa náà ta wà láyé náà yá nígbọ̀nlẹ̀ rẹ̀ lọ́wọ́ yọnu sí wa kó tó pa wà. a gbọ́ àwọn ìkéde sí ayé. بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته ọ̀sìn àkáàtì ohun ọ̀sìn àti àkáàtì ohun ìṣèlú fún ẹnikẹ́ni tí ọlọ́run bá bá rọ̀ lọ́rọ̀ síbẹ̀ nínú àwọn ẹrúsìn ọmọ lọ́kùnrin ni wá ní àbílọ́bẹ̀rẹ̀ ṣé ẹjọ́ ọ̀gá wọn olùdílé fọ́lọ́ ìgbésẹ̀ àwọn tí ẹlẹ́hàá ẹjọ́ gbogbo àwọn tá a tún jọ ìkéde yìí ẹ bá ní mú ìkéde náà bá gbogbo àwọn tí wọn àmọ́ àgbàgbà ti wà níbí nítòsí ká máa transfer àwọn àtàkàtì yìí sí ọ̀dọ̀ àwọn ìgbìmọ̀ tí ọlọ́run bá yàn sí díẹ̀. àkọ́kọ́ akọ̀wé àgbà fún ìjọ ìpàdé ìlàpàtọ̀ aláàjì tí ó lérè alábàáyé. èkejì aláàjì wa ásìlẹ̀wájú ọmọ sánná tó túnmọ̀ sí àìpàtẹ́. ẹ̀kẹta alága ìjọ ìpàdé ẹ̀ka ti ìtàlẹ́ ọba aláàjì wa ábùdùgáyè ẹ̀yà àlùfáà ajánu tíátà fún ìjọ ìpàdé

ní àwúrọ̀ ọ̀la ọjọ́ mọ́ndé ṣíṣe ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹrìnlá two thousand and twenty two nígbàgbé agogo mọ́kànlá gẹ́gẹ́ láàárọ̀ tí gbogbo àwa tí a bá fẹ́ láǹfààní àti wá síbi ìdánilẹ́kọ̀ọ́ náà látàgbé ní ojú ìlànà kíláàsì ọba eh, ní gẹ́gẹ́ agogo mọ́kànlá gẹ́gẹ́ láàárọ̀ ó fi ìṣẹ́jú ẹ̀dógún àti bẹ̀rẹ̀ lọ́nà láti lọ sí àtúnọba olúwo fún ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀kẹta ẹ̀jọ̀wọ́ gbogbo àwọn ìṣúná àbí ìkéde sọ́jọ́ máa ń ṣẹ́kọ́ jáde lẹ́yìn ìṣúná ọdún ààrẹ rọ̀dán nígbàgbà ẹgbẹ́ tí ó máa dé sí ọ̀dọ̀ àwọn akọ̀wé tó wà fún ìjọ ìsáàbù ọlọ́run ọba lọ́jọ́ tí a ti ọ̀pọ̀ nígbà yìí. ẹ̀ńtà àgbà ìwàásùn ńlá ẹlẹ́tọ́jú tẹ́tẹ̀ tó jẹ́ ti ìlú wò àgbà wa gbogbo wa pátá lọ́kùnrin wa lóbìnrin wa lọ́mọ ẹgbẹ́ lágbà nígbà láti fi di ìwádìí ayé tó tó tó tẹ̀. Ó náà wà lẹ́sẹ̀ sí ọgbọ́n ẹ̀dọ́ tó tẹ̀ ní wa. ما شاء الله لا قوة إلا بالله ọlọ́run ṣe ń fún wa ṣe é bọ̀ ọlọ́run ní padà wa di pé a koran a ṣe ìtẹ́wọ́sọ́lọ́run ọlọ́run nífẹ̀ẹ́ sí ó rà mí èèyàn bá ebe ò lè bẹ ọlọ́run sì bínú sóńtọ̀ ẹ̀wọ̀n náà mo bọ́lá rẹ̀ ti tó ọmọ ọmọ sọ ni pé fásitì àlù láhà ń kọ́ ni náà ẹnìkan wà sọ pé kò sí tó wọn béèrè à àwa ní ta béèrè oore tó kọ là ń béèrè ọdọ́wà eh, fi ṣe àtẹ̀gbọ́n ẹ̀ ni pé inú àwọn iṣẹ́ ìyanu tọ́lọ́run ṣe fún ṣe ọlọ́run ọlọ́run ti ń hàn ní gbogbo dáadáa lòún lè ṣe àti ní tí ọba fẹ́ ṣe. àwọn àtọ́ àwa ròyìn àwọn mẹ̀jísà lẹ́nu ọmọ. wọ́n ní mìíní àríṣì ni májèlú ọdún wàrà. يقوم بعهدها كرمل كثيرة موجسات محمد رب الورى gbogbo ẹ̀dá ṣe tó ọjọ́ ẹ̀dọ́ ọmọ kò sírò fọmọ nínú gbogbo wọn. bàbá wa ádámà òun ni àbúlí bàṣárì ẹni ọlọ́run wá fún ṣáàjú gbogbo òjíṣẹ́ àwọn mòjísà lọ́lọ́run pọ̀. ụwa àmì tọ́lọ́ kawa ká wá ní ẹnìkan ya ka kà lé ní èjì kàrọ́ mú ní Ka ṣe rábì mọ́ lè dá gbogbo ìpè tí lori gbẹ lórílẹ̀ ayé di yẹrìn fóun wọ́n máa kà ní ẹni èjì sáwọn pé kò ní lè ká o orí nǹkan pọ̀ ká máa gbára wa láyè láti ìlànà tó ń tàfàṣà owó fún nàìjíríà fàṣà àwọn. ayé ọlọ́run sọ gbàgbá làwọn kan bá sì wọ́n bá sì nàró nàró nàró nàró ayé sì wà láyà bá sọ̀kalẹ̀. lọ́nà ìgbà àti ìlànà fún tàbáṣà òòrùn ní nàìjíríà àwọn ọmọ tó gbọ́ rẹ̀ ti ká ẹ̀sùn fún bẹ́ẹ̀ fáwọn ẹ̀sùn fáìgbèkù láyà bá sọ̀kalẹ̀ wọ́n ní ẹgbàrá yín láàyè ọmọ bùbá ọlọ́run ní abúsá ìlàhùlà kan òun wọ́n fààyè gbé àyín náà lálùjẹ náà gbogbo wọn náà wọ́n fààyè gbà wọ́n. tó nígbà wa fẹ́ sọ a ti wà ní àsìkò àdúrà nígbà tí a ti bọ́ sínú mẹ́wàá tọ́kàn nínú ramadana ọlọ́run. jẹ́ ká sọ orí eré ńlẹ̀ o jẹ́ ká kò gbogbo wa tó ti kọ àkọọ́lẹ̀ tó dáa fún wa ọlọ́run padà sáìdá náà ẹni ọba yẹ pé àkọọ́lẹ̀ àìdá ni ó wà ń ló mèrè sáì ló ní lẹ́ẹ̀dì bá mi pa àkọọ́lẹ̀ sí ọ̀dà rẹ wá pè tọ́jà pààrọ̀ lọ́hùn wọ́n ṣe fẹ́ lọ gbọ́ iṣẹ́ ẹ̀yà díẹ̀ afẹ́ níbi mẹ́ta wá nu iṣẹ́ ìyanu tọ́lọ fún òjíṣẹ́ ńlá kí ọkàn wọn lè bá àárín lè gbẹ̀yìn gbẹ̀yìn ọlọ́run tá à ń sìn gbogbo ń tọ́da rẹ pé ó lọ́wọ́ ọ̀fẹ́ bẹ́ẹ̀ rẹ pé wọ́n sọ pé lọ́nà rẹ̀ ọ̀bọ̀ yìí báyìí ìjẹ́ wa lè bímọ mọ́ láyé ló tiẹ̀ lè gbádùn mọ́ ọmọ ẹni tí ó tọ́ fẹ́ tẹ́wọ́ sí mi hmm. gbogbo ara lọ́wọ́ gbàdúrà wa nígbà tá a wà ti pè nǹkan mí lọ náà wọ́n wá ṣàlẹ̀ pé àwọn sàárà ìkìlá ọlọ́run bá mi tẹ́ wọn. wọ́n wà ní ojú ogun òdèébíà kí ló wá ṣẹlẹ̀ lọ. ògbẹ́ bá dé ògbẹ́ náà ọlágbára lórí pé ó sàrẹ̀ máa fún ẹran ara wọn báyìí wọ́n máa fẹ́ fa ìyẹ̀tọ̀ wà ń bẹ̀. tí wọ́n bá rí igi ó sàrẹ̀ lè bẹ́ẹ̀. èèpo bẹ̀ táwọn fa omi ẹ̀ mú ah, àwọn sàgbé ọlọ́run bá ah! ní kẹ́ wọ́n o. lórí láìlá náà ni ọba tó ní sọ́nà tó nílẹ̀ kí ọmọ ìgbé nǹkan kan náà pàápàá. ó gbé ìwà pọ̀ ìjíṣẹ́ ọ̀gá àwọn ẹnu omi tí ń gbẹ́jọ́ náà lọ́hùn kò fẹ́ẹ̀ ju omi tó wà nínú àgé kékeré tí a lè fi ṣàlùwàlá àwọn èèyàn wa gbé síwájú ó bẹ́ẹ̀ lọ ṣàlùwàlá àwọn sàbí bá jáde. àwọn èèyàn bá ó ṣe ọlọ́run wọn la wá bá o. aláàmì ní kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. فقالوا يا رسول الله ما عندنا ماء نتوضا به ولا نشربه. wọ́n ní bá wa bọ̀ sí ni pé ló gbó wá bá a yìí àti ẹ̀wò tá ń lómi lọ́wọ́ o tá a lómi kùsù lọ́dọ̀ o ààrẹ nìkankan tó ní omi lọ́ tó lè fi ṣàlùwàlà eyín ọ̀kan láti ẹ̀rí àlù aláṣẹ ọlọ́run ní káfíńtà àmàmù ògbẹ́ǹgbẹ́ gbogbo àwọn àwọn ràkúnmí náà ògbẹ́ǹgbẹ́ wọn. ọwọ́ wò káàkiri tí mo lè níwà wọ́n ní ìgbà wa àwa arómi ń dìkan mọ́ ju ẹnu ìtìlẹ́wájú rẹ̀ lọ wo ànábì ọwọ́ kan àwọn

bẹ́ẹ̀ lomi tú jáde níṣe kọ̀lí bí ìgbà tá à ń ta omi nínú nínú táǹkì yẹn lómi tó tutù tó dùn. ó ń lọ gbé gbọ́wọ́ wá wá wá gbọ́wọ́ ni wáyé. wọ́n mú. ọ rẹ̀ wọ́n lóhùn gbẹ wọ́n tún lọ bù fún ràkúnmí gbogbo ràkúnmí wọn náà àwọn náà tún kẹnu nínú péèlì gbà sí tí ò mú náà. wọ́n tún tó máa gbọ́ ọ̀rọ̀ yìí wá ọwọ́ sọ báyìí pé á

oníjọ́ náà ọlọ́gbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún làwọn wọ́n mu omi ọ̀sẹ́rùn nígbà musa àmọ́rin ìdí ó tún gbáwọ́ ebe báyìí ó tó rahman rahim gbogbo awọn omi náà wọ́n sì òun ni àwa fẹ́ fi bẹ lọ́run ìbọ̀bà àjọ náà ní gbogbo wa lè gbẹ́ngbẹ́ bẹ́ẹ̀ ni àìbẹ́ a máa mi nìkan ní gbẹ̀yẹ̀ ló ń jẹ omi ń bẹ àtàǹtì ń bẹ àwọn ẹgbẹ́ ọlọ́run ti gbẹ́kànga òògbẹ́ tí ń gbẹ lóní ìrìn ìsinmi fún ọ̀rọ̀ ọmọdé ọlọ́run ò tí ì ọ̀ ń

ọlọ́run rẹ̀ lóhùn gbẹ gbogbo ohun tí ń gbẹ nìkọ̀ọ̀kan wa gbẹ báyìí ọlọ́run rẹ̀ wá lóhùn gbẹ rẹ̀ rẹ̀ wá gbẹ o ò bẹ́ẹ̀ á mú kan sí. ló wá ń jọ kan. ó lọ sí ọ̀dọ̀ àbúrò bàbá rẹ̀ abbas. wọ́n sára sí mẹ́la láti ṣe ìfàsí àmọ́hù wa àbúrò àrábìn. ó sì mú lóyá sí rẹ̀ lọ́wọ́ ẹ̀ bá a máa sọ ọ́ yẹn ó ní bàbá ni ẹ máa bọ̀ ni ẹ jókòó ẹ gbogbo àwọn ọmọ yín wá pátápátá àti

Ah, ó ní ẹ̀kejì bàbá mi wọ́n tẹ̀léra wọn ni. wàhálù bẹ́ẹ̀sì wàhálù láyé áàlù bẹ́ẹ̀sì. gbogbo àwọn tí mo jókòó sí ìyọ́ láwọn ará ilé mi ni wọn ọ̀nà ará ilé mi gbogbo wọn yìí. bàtìkú mílẹ̀ náírì. ọlọ́run bá ń bò wọ́n lọ́sìírí bá ń fa gàgà bò wọ́n kí ni ọlọ́run ọmọ jò wọ́n láyé àtọ̀run wọ́n ní mo ṣe fi lórí áásì mi yìí ìfẹ́ yìí tí mo fi bò wọ́n báyìí bẹ́ẹ̀ ni kọ́ bá ń fi àṣírí àṣírí rẹ bá ń fi gbogbogbò wá kí ni ọlọ́run ọmọ fara kàn wọ́n láyé àtọ̀ bó ti ṣe àdúrà náà tán ọ̀sán mi àlejò. gbogbo ìgànnà ilé. ń bẹ́ńbẹ́ gẹ́gẹ́ bí òpó yìí gbogbo àwọn òkúta tí ń bẹ́ńbẹ́ bó ṣe parí àdúrà yẹn ni gbogbo àmì àmì àmì wo ojú tí ṣe bí agbára rẹ̀ làdẹ́nì ti ṣe tó ṣe ó ó sì kú ìwọ náà lọ́bọ̀ òní ìwọ lọ́bọ̀ ọ̀la lọ́dọ̀ àwa o á wà amúkànṣe á múkànṣe torí àsìkò àdúrà la wà ọlọ́run ṣe retí kí la fẹ́

ọlọ́dún lọ́rọ̀ ó Onye wọ̀nyí. ó ní da àmì wọn lọ fẹ́ẹ́ fi hàn mí. yóò ti mọ̀ pé òjìṣẹ́ ànẹ́bì tí ń sọ̀rọ̀ àtàwọn sàbẹ́ àti arákùnrin ohun tá a ti jọ ní ó ẹ̀yìn sáà pé ó jẹ́ ọ̀pẹ́, ní tí wáyé ní dàbínú ti náà dàbínú yẹn wá so gẹ́gẹ́ bí ẹni pé ẹ̀yìn pán, sáà bàbá wa ṣe ń lọ kọ̀pẹ́ ó rí pé

òun ó ṣètò báwọn dàbí ni wọ́n máa rí bọ́ọ̀lẹ̀ òjíṣẹ́ ọlọ́run lànà ní. ìlú àríṣì rọ́ọ̀bì àlàyé májòlódò. bá a tó lè wà láàárín. àwọn sàbẹ̀ náà ń ahụ àmẹ́yìn bá ṣe báyìí. kò fún ọ̀dẹ́ ọwà ṣe báyìí ọlọ́run ní orúkọ rẹ pé wọ́n náà lọ rán òun gbogbo ohun tí ń sùn jẹ́ ẹ̀dá àti gbogbo ohun tí ń bẹ ìkápá rẹ lọ́wọ́. àwọn àjàbí inú kan wà lókè yìí ní orúkọ rẹ bismillah rahman rahim yẹ wọn máa rí bọ́lẹ̀. فجعل ينزل من النخلة حتى سقط إلى النبي صلى الله عليه وسلم. lẹ́ẹ̀kan náà gbogbo àwọn àwọn ń bọ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀yìn àti kí náà ń ṣe ẹ̀yìn ẹ̀yìn bí sẹ́ńdé máa ń ṣe pọ̀ pọ̀. pọ́ bí ẹgbẹ́ wọn bẹ̀rẹ̀ báyìí pọ́ bẹ́ẹ̀ ní sí nǹkan ká tí àwọn ìgbẹ́yìn náà bàbá rẹ omi ọ̀sán ká gbogbo ẹ̀bá tuntun ká ó na wọ́n sẹ́kì ní èkejì ẹ̀kẹta gbogbo ẹ̀jẹ̀ wọ́n jábọ́ ilẹ̀ ah! ọkùnrin òun ló ṣe kí lélẹ́yìí àwọn sàdé náà ní ilé ah, àlọ́sùn nínú ilé ìlú ẹ̀yà ọlọ́dọ̀ ọlọ́dọ̀ ọlọ́dọ̀ àmì náà mo ṣe jábọ́ ẹlẹ́tọ̀ọ́. lẹ́yìn náà lọ sọ pé ó ní ìyálóró tún gbàgbọ́ pé gbogbo àwọn ojú ẹ̀yìn tó jábọ́ yìí tóun bá tún ní wọn padà tààrà ọdún méje padà ọdún yóò padà lẹ́ẹ̀kan náà ṣe gbogbo ojú ẹ̀yìn bọ́ọ̀lù ọmọ ẹ̀yìn ẹ̀dì mọ́

àwa náà wà tẹ́wọ́ sọ́nà ká tó wá dàníyàn a wà wí gbólóògbà abálẹ̀ náà bàbá wa tí wọ́n máa wí náà bá tẹ́wọ́ wọ́n ní yáda màsá ilà yáda màsá ilà mọ́tàbí náà ìlẹ̀ ìta yáda màsá ilà yáda màsá ilà lọ́wọ́ tẹ́wọ́ sí ọ yọ́dọ̀ mọ̀sọ́ ilà à ń béèrè à ń béèrè rẹ lọ́dọ̀ rẹ̀. oore tá ń béèrè ó yà lọ́sọ̀ọ̀sọ̀ gbogbo ẹ̀ lọ́nà ọwọ́ wa lóde àtàlófò lóde àtàlófò gbọ́dọ̀ yẹn èmi ó wà á wí nígbà mẹ́ta ó bá ní ọ̀dà níyẹn sí i. orí oní ìtẹ́nìkọ̀ọ̀kan béèrè tí ra wọn ògbẹ́ ń gbé wá ntí sì ń gbẹ nìkọ̀ọ̀kan ló ń gbé ọ gbogbo ẹ̀nu wọn oníkàpá láti rẹ̀ wá ló ń gbẹ. pàápàá bábá ń ni pé iná ayé àti gbogbo àwọn ìgbìyànjú wa àwọ̀ ẹwà ìrun wa àmọ́ ṣe báni gbani ọlọ́run lọ́dàlú àláyà ìyẹn wà orin tó yẹn nípa lùpọ̀ màá nìyẹn wà so orí àníyàn tó wà máa dà máa dà kọ́ máa kárí wa sọgbọ́ àlàáfíà ní gbé ọlọ́run gbogbo ọlọ́run gbogbo ẹ̀bọ́ ọlọ́run gbogbo wa méjèèjì ó ti wà gbogbo wa nna wà ìjẹ́ náà làwọn náà padà sí burú tí a nígun lẹ́ẹ̀rẹ́ bàbá wa sí bẹ́ẹ̀ tán sí àmì tó àwọn ìmánìyàn wa sọ́ra wà ní àsìkò àdúrà yàdà mọ̀sáhìlá yàdà mọ̀sáhìlá mọ̀dájú náà ìlà ìta yàdà mọ̀sáhìlá yàdà mọ̀sáhìlá yàdà mọ̀sáhìlá mọ̀dájú náà ìlà ìta. yàda mọ̀sáhìlá gbogbo ọyẹ wájú ọjọ́ kẹlẹ́ kẹta yìí yàda mọ̀sáhìlá yàda mọ̀sáhìlá ọ̀làjìnà ìgbẹ́ta yàda mọ̀sáhìlá. àwọn àti àmì lẹ́ẹ̀mẹ́ta. gbogbo ọlọ́run gbogbo ń tá a béèrè lọ́lọ́run oṣù kan. yọ wọ láàánú ẹ̀. tí ń bẹ nínú ọjọ́ mẹ́wàá tọ́gbẹ̀yìn yìí á bá àánú ọlọ́run àwọn abọ́sínú àkùránù. أعوذ بالله من الشيطان الرجيم وما أصابكم يوم ọlọ́run kì í wà ó olúwa ń sọ ọ́ fún ṣe ọlọ́run. olúwa ní ohun tó ṣe yíyẹn níjọ́ sí àwọn àgbẹ̀ méjì pàdé. báwo ni mi là. wọ́n ní gbogbo ń tọ́ sọlẹ̀ ń jẹ́ náà ìyọ̀ǹda àwọn ni ó. wọ́n ní ní àyàwó ìlú bẹ̀rẹ̀. àti pé ká lè bá àdámúnì ní òdodo náà la fi mú nǹkan wá. Àti pé kí òjíṣẹ́ ńlá Muhammad Ṣọlá kó lè bá a mọ àwọn mùnáfìkì. Mùnáfìkì ọlọ́run lọ́mọ wọn o. Wọ́n mọ̀ ní ọgbà ní Kọ̀ọ̀ánù. Àní bí wọ́n wá lọ́dọ̀ àmẹ́yìnbá àwọn oṣù máa kí ní mẹ́sàn-án mẹ́wàá. Ó gbàgbọ́, àgbà. òjijì ọlọ́run ọlọ́run lọ́rọ̀. kódà ọlọ́run gan mọ̀ ó mọ̀ ní ọdún ìmọ̀ràn. ọlọ́run ló jẹ́ yóò. irọ́ ni a ń pa ojú ayé ni a ń ṣe gbe ọrụ ahụ. lè kọ́ àwọn mọ̀nàfíìkì ṣàpọ̀ náà wọn ọlọ́run náà ló sì lè gbé yẹn lékè ẹ̀ àní ọlọ́run bí rí wọn ẹ mọ̀ sí mọ̀. àbí wọ́n tí wọ́n gbé níbi ọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ọmọ ìyá mi Ọlọ́run ní ọ̀dà ẹ̀jẹ̀ bí igi tá a fi ti ilé. Ẹ ṣe ní gbogbo ariwo tá à ń pa náà ní igi tá a fi ti ilé náà gbọ́. Ọlọ́run ní ọmọ ìyá rẹ̀. Ọlọ́run lọ́ta ni wọ́n o. Àṣọ́ra fún wọn o. Ọlọ́run lọ́ta ni wọ́n o. wọ́n lọ́gbà ní kòránì ọwá ní ní òní mùnàfíkì ọ̀gá ọgọ́lọ̀ ránṣẹ́ onímùnàfíkì jẹ́ ó sì lè mọ̀ náà náà mọ̀ ọlọ́run àbẹ̀ ọ gbogbo ọ̀nà sọ́kà àgbà rẹ̀ ní èèyàn wọ́n jẹ́ tọ̀ rẹ̀ lọ àbẹ̀ ọ ni ọlọ́run wá ní bá a fi mú ìṣẹ̀lẹ̀ yẹn wá. Ọjọ́ táwọn ẹni ọmọ ẹjọ́ àwọn olùmọ́sìkí. Àwọn awíwí á ń sọ́kàn ọba ìfẹ́ wá o. Ẹyin náà lásán. Ẹ máa bọ ẹ wá jagun sójú ọ̀nà Ọlọ́run kí ẹ̀sìn Ọlọ́run ó fi

níjọ́ náà ọlọ́run tí wọ́n ń sọ̀rọ̀ yẹn ọlọ́run ní àìgbàgbọ́ wọn ṣíṣe kèdè ni wọn ló súnmọ́ wọn kí wọ́n gbàgbọ́ lọ́jọ́ náà. àbúrò ẹ̀ka ọlọ́run ní wọn ni wọ́n ń gbọ́ ń bẹ lọ́kàn wọn kẹ́ ń sọ ló ń lọ ń tí ń bẹ lọ́kàn. òbí ní ìdí àti ìpamọ́ òun lọ náà ló ṣe àmì náà sì ti hàn. Àlàyé ìjọba ló ní inú àlejò fún. Ọlá ní àwọn tí wọ́n ń sọ fún àwọn ọmọ àwọn arákùnrin wọn. Ọ̀pọ̀ àdúgbò. Tí wọ́n gba léjókòó. Lọ́wọ́ àgbà ọ̀rọ̀ rẹ̀ máa kó tèlú. Wọ́n sọ fún àwọn àmì lójú tí wọ́n ń sọ sáà ẹjọ́ àwọn tí wọ́n pa ọ́ nítorí ẹjọ́ ẹ̀sẹ̀ láwọn ni wọn ò ní títí ìṣẹ̀lú bá wọn. ọlọ́run ní sọ fún wa pé. wájú ọ̀rọ̀ òun ni wá ní àwọn fúnjì kan kò ní ta ẹ̀gbọ́n tó sọ níbi. ọ̀dà tó torí jẹ́ mọ́wàá sílẹ̀ sínú ogun òbúrú ẹ ti kú lọ fúnra rí tó bá já sí pé olóòótọ́ ni àwọn yóò túbọ̀ wá bá yín nínú ilé o tí kò lọ wá dé kẹwàá kẹwàá tẹ̀sí lọ. ولا تعتبن الذين قتلوا في سبيل الله أمواتا. ọ̀rọ̀ ni ẹ má ṣe lérò pé àwọn tí wọ́n ọ̀nà ọlọ́run ẹ má rò ni wọ́n o oníṣòfò o. ẹ̀sìn ẹ̀sìn yẹn lẹ o ààyè ni wà o. kódà àwọn ń lọ́dọ̀ láwọn ọ̀gbà wọn táwọn ṣe àríṣìkí ìjẹ ìmú pọ̀. báyìí ní wá omi tá a rí inú wọn dùn ń yọ̀. sí ohun tí olúwa fún wọn tó fi fún wọn nínú ọlá rẹ̀. Ẹ̀yọ́ sọ fún ìṣòro ọ̀gá ti ìlà ní ilẹ̀ Nàìjíríà rẹ̀ àbúròbìnrin nínú ayọ̀bìnrin. Wọ́n lè tó ń dunnú sí àwọn tí ò tí ì wá bá wọn nínú àwọn tí ń bẹ lẹ́yìn yẹn ni àwọn tó kúkú ṣàìdí wọ́n ń dunnú sí àwọ àwọn tí ń dáa tó ń bẹ lẹ́yìn wọn tá a tún ṣàkàbí tiwọn náà. àlá ọdún yà lè wọ àlá òun dàgbà. ó ní wá sọ fún gbogbo ẹni tí ń bẹ lẹ́yìn ká ẹ fàyà balẹ̀ o ìpayà àtọ́sí yín o ìbànújẹ́ òsì nìkan. yàtọ̀ ìṣòro náà ti rí ìrìnàjò nínú àwọn ìwà pàtó. ó lọ láwọn tá a wí wọ́n dunnú sí ìdẹ̀ra èyí tá a ṣe fún látọ̀dọ̀ olúwa ọba àwọn àtọ́láta dá wọn. àti pé dájúdájú ọ̀nà wàhánà ńlá ọlọ́run níjẹ́ kí sùn ọba ìgbàgbọ́ wa jẹ́ o. bí èèyàn bá ti gbọ́ ọlọ́run gbọ́ kò sí pàyà kò sí pàyà fún un. ìmẹ̀sù ọlọ́gbà kan mọ́jọ wọn ọ̀rọ̀ ṣẹ̀ wá ikú ìgbẹ́ni o àhá àwọn àbọ̀sínú Quran àbọ̀sínú tafsir ìmọ̀rin àfa wa ẹ̀jẹ̀ ká máa jọ wò lọ. Tàhálà ìyá ọlọ́dà àmúlò kẹ́ni ò lè bọ́ lọ́wọ́ kú o ló tàn án ẹjẹ o àríkú yẹn rí nítorí àyíkú kò kò kú mọ́ ah, ara àdára láàárọ̀ nígbà tí rí pé òdodo kan sí gbogbo ẹni tí járó òrìjà ni kí wọ́n ti bá ń bẹ lẹ́yìn fún náà kámọ́sí ìrèjì o wọ́n gbọ́ o àlejò bá ní ọmọ wà kú olóhùn gbọ́ wọ́n lè yìnbọn ń bọ̀ yọ ní ẹ̀ lè bá mi lọ́lá lọ́sùn yẹn à ìpínlẹ̀ kì í ṣe kò bí ọba wọ̀ wọ́n bọ̀ ń bẹ̀ ọlọ́run kó pa á lórí iṣẹ́ rẹ̀ o ẹ̀dáko àwẹ̀ tí ń tán lọ gbogbo ìka ti ṣe bọ́ láì dáa ká rẹ o. ẹni ọlọ́run bá sì fún ní dáadáa ṣe kó tún tẹ̀síwájú ń bẹ̀ wọn náà wọ́n gbà lẹ́sìn fún wa o àmúrò ọdún díẹ̀ díẹ̀ náà náà yá fi ara yá sọdún o a sì ní olùṣẹ́ o ọlọ́run wọn ṣàlàyé fún ohun tó ṣẹlẹ̀ sí níjọ́ tí àwọn ìjọ méjì pàdé ara wọn bí húdì bí ogun húdì ogun húdì nǹkan ńlá ni àní àádọ́rin àwọn sàdé wọ́n kúkú sàdíjọ́ náà náà lójú ogun húdì lójú ìbànújẹ́ tí wọ́n ní ṣáìdì náà ń ṣàwà jagunjagun náà ọlọ́run ní tó sọlẹ̀ sí àbẹ́lì náà tó sọlẹ̀ sí ìyẹn jọ́ fẹ́ pàdé ní ogun húdù olúwa ní sábì ìṣúni láàyè pẹ̀lú ìyọ̀ǹda àwọn mi ewé kan ò lè dá wọ́lẹ̀ yẹn lọ bí ìrọ̀ ajá sì ọlọ́run mò ń ṣe gbèrè ẹ̀ lọ. wọ́n lè yá lánàá àti pé ọlọ́run fẹ́ fi mọ̀ yín ìlàrùn nínú sùúrù ó fẹ́ fi hàn yín gan-an ní mímọ̀ àrídájú báyìí láti mú mi ní ìmọ̀ ojú àwọn tí wọ́n gbàgbọ́ gan-an àkọ́rùn ní tòdodo ọlọ́run fẹ́ fi wọ́n hàn yín. ọ̀nìyàn alámọ̀ lajú nànà àfàkú ń tún sákẹ́ lè dá mọ̀ àwọn sọ̀dẹ́sọ̀lù àwọn mọ̀nà fìkì. fọlọ́dí náà sí ìlànà ìmú àtàwọn tí wọ́n ń sọ fún ọ pé lọ́nà ń sọ̀rọ̀ fún ẹ́mìnì láti ń pẹ́ ìgbà tí ń lọ lójú ogun. wọ́n mú abdullahi bínú báyìí ìkọ́lẹ̀ ni abdullahi rẹ̀ báyìí àtàwọn wọ́n wọ́n fẹsẹ̀ fẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n wá ń sọ̀rọ̀ sí fọ́ọ̀tìlú fi ṣàbí lìláì ẹ wá jà sójú ọ̀nà ọlọ́run á dá àwọn àwọn ọ̀tọ́ ọlọ́run yẹn wá dojú kọ wọn àwọn dípà fún anáníkọ́mà tàbí kẹ́ ẹ ti kẹ́ ẹ dìfẹ́ǹsì kẹ́ ẹ ṣàbò àwọn èèyàn ìtàkìsí ìrìṣàwádìí kó ìlànà ìsìkọ́ tìlú nípa pé ẹ kúkú èyí tó ẹ fẹ́ láti ẹ̀jágun wọ́n ṣàbò. kọ́nú èsì jẹ́rẹ́pọ̀ ni pé lọ́nà alámù ẹnu sílẹ̀ tìgbà ńlá tó máa pa ọmọọgbọ́n jà ní táwọn ọjà dáadáa. láti bá máa àbátọ̀ lẹ́yìn lọ́tà ọba àlejò ọlásọ̀rọ̀ kàkì sí bá ń là hàn

ọlọ́run àmọ́ ń mi ọ̀rọ̀ àti ojo òjò ìrìn orí ìlú ọlọ́run ni a fẹ́ sálọ ni wọ́n fẹ́ sálọ ilé kankan ojo ìyàwó wọn kankan ọ̀sàárẹ̀ ọmọ wọn ò ọlọ́nihumu nínú kúkúrú yẹ ó máa ń sun ní àkìrábù mi nínú níní máàmì ọlọ́ni jẹ́nà lọ́hùn kí wọ́n sọ ìgbàgbọ́ yẹn gan-an ló súnmọ́ wọn ju kí wọ́n gbàgbọ́ lọ ìmọ̀ọ́sí àwí nínú síláàmù nínú mọ́mìnì náà nípa ohun tí wọ́n fi hàn nípa ìtàṣẹ ẹsẹ̀ wọn lọ́sẹ̀ wọn tàṣe ṣe já pẹ̀lú àwọn mọ́mìnì bàbá ló kọ́bùlà akérọ́bù fúlàní ìmọ̀ọ́nì bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ o àfùwà ara wọn lọ́lẹ́ ṣàfihàn ìlú òbí nínú ohun tí ò sí nínú ọkà wọn ni wọ́n ń sọ. wàlá wa nínú kìtà ńlá káṣí ẹ̀gbẹ́ mogún gbàngán lámúyá kó ní bá ń lọ. àlàmù yà. àlàmù yà. ọlọ́run ìpínlẹ̀

àkọ́jú kọ́ ó ìsìgbà lójókòó ẹ̀mí jihadi. lọ́wọ́ ẹ̀tọ́ wú ná aṣọ àgbẹ̀ òfurufú àwọn mùnásìkí ni wọ́n o. tó ń tọ́wọ́ yá sẹ́ àwọn tí wọ́n kúkú sọ ibi lójú ogun wúdù yẹn. ọwọ́ yí wá bàbá àwọn arákùnrin wa náà lójókòó. kíkú wa pa wọ́n tọ́wọ́ ni. máa kú tì mú òní pamọ́ wọn àkókò ìṣẹ̀lẹ̀ gbígbà ní láhùn ọlọ́run ní ìdá ìyá olóyún sọ nke ọ pé tábìrà wù ú ayé tíbítà wù ú wá ń fúnṣe fún ìlóòtà nǹkan tó ń sọ àgbẹ̀. ọ̀dà wọ́n máa retí o ṣùgbọ́n òun aláǹgbà wọn láàyè kádìrà hu àǹfùsì fún mi ní mọ́tà ikú tẹ ṣáfún tí ò jẹ lọ sógun údì yẹn ikú yẹn ń bọ̀ o ṣùgbọ́n tó bá dé ẹ ló gbà láàyè ẹ lé lọ ẹ dá padà. tọ́ba ẹ kó lóòótọ́ nìyí tí amẹ́lì kò mú gbà. wọ́n jí nínú pé ẹni tí ọ̀bá lo ogun ni là lọ́wọ́ ọkú ẹgbẹ́ sí àwọn ẹ̀bọ̀ wà bá nínú ilé o wáyé olóòótọ́ nìyẹn ẹ̀dá padà. sọ́dà fi ń sọ àdá tó fẹ́ sọ̀kalẹ̀ wọ́n sọ̀kalẹ̀ nípa àwọn àdá ah, àwọn tí wọ́n kú sójú ogun. Ah, ó ń lọ́jọ́ kú mo gbóná ìrànlọ́ olóòfẹ́ ní ẹ̀lẹ́ ó gbóná o ó fi jẹ́ báwọn ṣàdé ọlọ́run gan-an lọ́mọ ẹ̀sìn tó fún un lẹ́sẹ̀ dáadáa ọlọ́run wa ń bá àwa yòókù wí olùwà ní wàlá àtàtà bá na lábí nàkùtì lóòfin ṣàbẹ̀lẹ̀ láì àmúwá. ìṣàkíyèsí wájú àṣìbíìdì ọlọ́ni ẹ má ṣe lérò pé àwọn tí wọ́n kú sójú ọ̀nà ọlọ́run yàájínì dínì yìí nítorí ẹ̀sìn ọlọ́run ni wọ́n jà wọ́n jà fún ẹ̀sìn ọlọ́run ó lè fìdí ṣé wá kúkú sọ èyí tá rò ni o àwọn ẹlẹ́rìí ṣòfò o. bá ní ẹyà fọ̀rọ̀ tẹ́ ń sọ òun lẹ̀ olúwará òun dàrọ̀ jù ní ìlú ṣàkó àwọn tó kù gan tó ń kù ṣàìdí yẹn àwọn gan ni wọ́n wà láàyè ń olúwọba wọn torí pé àríwá gbóná àwọn wọn tí àwa sílì òfin níjà ọlọ́run náà ti lọ tọ́jú rẹ̀ síbi àjẹsí ẹyẹ tí ń nínú ilé àrùjẹ náà ẹ̀mí wọn pọ́rọ́ náà tó ti tó ti tó ti ẹyẹ ọlọ́run ẹ máa mú lọ síbi àjẹsí ẹyẹ nínú ilé àrùjẹ náà rẹ̀ ẹ̀mí wọn ti wà lálùjẹ náà tó bí ó gbà wá. báyìí ẹni ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run ní kọjá rírúṣà ti na aṣọ ìjẹ ìmú fún wọn ń bẹ̀ láti ní ìṣìnà sí i wọ́n ń jẹ nínú àwọn èso náà hínà wọ́n sì ń yọ̀ nígbà ní ìrìn Eh, láti inú eh, ntókó sínú ni pé wọ́n ń yọ̀ sí ntàǹfọ̀n níjẹ̀ ìmọ̀ ìlera ta wúlò lọ ní nǹkan nígbà gbọ́dọ̀ ọba tó ń fún ọ láti inú ọlá rẹ̀ báwo ni wọ́n yá sábùsù wọ́n dúró wọ́n tó ń fi ṣàyẹ̀dí lọ́kùnrin àbúrò n'ụlọ wọ́n ń yọ̀ lọ́mọyá ní àtúndì nínú òmìnira ẹni sì bínú inú wọn sì tún dùn sí àwọn tí ń bẹ lẹ́yìn wọn táwọn náà bá ogun jíjà lọ tí wọn tí wọn káàárẹ̀ nínú wíwá nìyí mo ọmọ ìyá wọn tí jẹ́ ní. nínú náà wọ́n lá láti لأنه لا أوفي عليهم ولا هم لا أوفي عليهم ولا هم ẹ gba pé àwọn ti àwọn tó kúkú sàìdí wọ́n ti rí ainel ori wọ́n ti rí dájú sáká pé áà orí ńlá lélẹ́yìn èèyàn ẹ̀yin ẹ̀ bọ́ sójú ogun ẹ̀sìn ẹ̀mí ká rẹ̀ torí pé ìlà òfin ni a lè wà láàrùn ọlọ́run ṣe bẹ́ẹ̀ fáwa náà ọlọ́run láwọn gba wí ìpayà sí fún wọn pa láwọn fún àlẹ́yìn ayé àlàsí rẹ̀ lámúyálé àfúlù yìí láwọn àwọn tó ń bẹ láyé tó ń bá ṣe ọlọ́run lọ ìpayà sí fún wọn wà láàrùn wọn yá kàmú. wọ́n ò sì ní ìbànújẹ́ nínú àyèráàtì ní wọn bá jẹ àìsíámà àlùmọ́ọ́nà yàtúrà òun náà bí amúnì ìhínú ọ̀fárí ìhínú yẹni pé wọ́n ń si sí ìfàyàbalẹ̀ tí ọlọ́run ó ṣe fún wọn àti dùnú nọ òṣèré náà ìlú ìmọ̀ tí ó dùnnú sí ìbẹ̀rẹ̀ ọlọ́run sọ̀wáàmù níjẹ́bẹ̀ ẹ̀sán láti ní ládàá nínú ìláàyè látọ̀dọ̀ náà pàpọ̀ ní mẹ́ẹ̀ẹ́sì àádọ́tọ̀ àlẹ́yìn ọlọ́run tó wá ṣàlékún ọlá fún wọn. wàhálà ìfásírì àti ní mọ́tò ní ọ̀tọ̀ ni hinna ọ̀tọ̀ ni anna gbogbo ẹ̀lú ní àsìkò tí wọ́n máa ń lò ó. wàhánà lùfátì tí wọ́n bá pè ní hanna ọjọ́ pé àkàkún nípa àbẹ̀rẹ̀ tí àti ṣáájú. tí bá ní kẹsìrọ̀ tí wọ́n ní pé fa ọ̀rọ̀ àpẹẹrẹ pé anà àti wà anà láàhà àti pé ọlọ́run láàyè ni hàn àjẹrà nínú rẹ̀ ọlọ́run ò ní í ṣe láre owó ọ̀yà àwọn tó gbàgbọ́ bàbá sì pé ní nínà wà nínà láàhà láàyè ni hàn àjẹrà nínú rẹ̀ àyẹ̀fẹ̀ dájúdájú ọlọ́run ò ní í ṣe láre ẹ̀sán àwọn tí ọgbọ́n náà ń gbọ́ gbọ́lé yáájú ìhàn ọlọ́run fún yóò sàn wọ́n lẹ́sìn ẹ̀yà tó di dáadáa. الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين آمنوا منهم واتقوا وجه عظيم الذين قال لهم الناس إن الناس قد برعوا لهم بأسهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا gbé sí wa lọ́kàn o. Àdé àwọn ẹni ọlọ́run àmì rọ́mbà náà láàtò Bọ́ọ̀dà àgbẹ̀ tó kàrà Rọ́mbà náà wọ́n fún àwọn ẹni ọlọ́run ọlọ́run ọgbà fáwọn ẹni ìfànà yọ ọgbà fáwa náà. Ah! Àlùkùránì ọlọ́run náà ti ṣe orí fún wa pọ̀. Olúwa ni ọlọ́run ọ̀rọ̀ àwọn náà ni ọlọ́run sọ lọ yìí o. Ẹni tó bá yà jẹ́ yà á yọwọ́ ọlọ́ ní àlàbí náà ń ṣàjáàbò nílá ìwárọ̀ sílù dájúdájú àwọn tí wọ́n jẹ́fẹ́ ọlọ́run àtòjíṣẹ́ dàá àwọn bínú ìrújì nínú kìsáàlì tí ọlọ́run pè wọ́n pé ẹyà ẹwà lọ jagun sójú ọ̀nà ọlọ́run làmúrà rẹ̀ ọ̀dọ̀ àbúṣúfúyà ni wàá ṣe àmì àlè áúdà. nígbà tí Abu Sufyan olórí àwọn mọ̀nàfìkì àtàwọn ìjọ rẹ̀ ìgbà tí wọ́n gbèrò pé àwọn padà àwọn àwọn àwọn àwọn òní tẹ̀lé ànàbì náà ọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́kọ̀ wá àdúró má ànàbì wọ́n bá bá ànàbì ṣàdé ọ̀rọ̀ sọ̀rọ̀ lè kò bá dìrì làám ámì ni wọ́n mọ̀ ìgbà tí ń darí ogun wúdù ní o wọ́n jẹ o wọ́n á tún bá nàá ní ìṣòro fún àwọn òtún pàdé o wọ́n gbọ́ àwọn òtún yà ìyá o ìná ìdí wọ́n fẹ́ pa ìmọ́lẹ̀ ọ̀nà ìmọ́lẹ̀ ọ̀dọ́ náà ti tọ̀ bá nàá ní ìṣòro ní ṣùkùbà àlẹ́ àmì àwọn oṣù ni lọ́dún yìí náà lọ́dún tí ń bọ̀ ọmọ múra lẹ̀ àwọn pàdé ní ọjà abádáyì ní yọ́mì húdù ọjọ́ húdù sọ́yà jẹ wọ́n ní wọ́n bá sọ̀rọ̀ nígbà bí náà sọ lẹ́yìn tí ìpalára ti bá wọn ni pé. nínà sí ìnira ṣàánú mi níhú fún àwọn tí wọ́n ṣe dáadáa nínú wọn bìtọ́ hàtìhì tí wọ́n tẹ̀lé ẹ̀sìn ọ̀nà wọ́n tàkà ó wàhálà sáàtì tí wọ́n páyà láti yapa àṣẹ ọlọ́run olúwa ni ajínrìn àṣì ẹ̀sán tó tóbi ọ̀jẹ̀ tiwọn wọ́n wà lìjà nínú wọ́n là náà kò sí oore kan tó tóbi láyé o sọgbà ìbáraka mọ́tò eléjò ìbáraka bàálù ìbárakọ̀lé orí omi gbogbo oore yẹn oore tó kéré ni oore tó oore tí o lóore oore tí ò ní bolo tí ò ní bolo oore kalẹ̀ oore tó tóbi làgbẹ́ náà ìgbà tí àmẹ́rin musa alẹ́ sọ́lá ń lọ ní pátì ẹnìkan bá lọ bá oníwà musa lákùn bá ń sọ fọ́lọ́n pé oore tó tóbi lòun jọ ọ yíṣẹ́ ọ olóòwò òjìṣẹ́ ló gbọ́ náà bí o sì lè ní sáré ìdọ́rin tọ́ba tọ́lọ́ ń bá bà sọ̀rọ̀ tán ó sì jíṣẹ́ ńláwọ ní amọ̀láwọ ní olóòwò ìfẹ́ orin tọ́pọ̀ ó tóbi o ọlọ́run ló ti gbọ́ máa lọ.

Ah, ọlọ́lọ́ òfin iṣẹ́ nígbà wàá dé ní káàsì lọ́ba sọ fọ́lọ́ pé ẹni tó ọ̀nà wí tó ọ̀nà gbàgbà rẹ̀ wọ́n mọ̀ nípa oko gbájẹ láàárọ̀ yìí ọlọ́run níbẹ̀ ni ṣe rí náà nu kí rán ọ ní ọkọ ni ọlọ́run náà rí ti gbàdúrà rẹ̀ oore kò sí láyé àgbẹ̀ náà ó

ìdí omi ló ti jọba wọn wọn bá yájú lọ́ọ̀bà rẹ̀ ju oṣù rẹ̀ sí lánàá. nígbà báyìí olúwa ní àwọn tó ṣèyẹn àwọn ní ọjírú àti imú nígbà tó ń bá sí ìròkè olúwa nìjànàtì òṣèré tó tóbi láyé o ìgbéró ni oore tó tóbi wà àlàsínà wọn fi wọn sọ ní ìbádà ní oníná làsínà kan bá wọn. wọ́n yìí wá láti inú làsínà tó ṣáájú tàbí kákérò yìí. wọ́n lọ ní àlàsínà kọ́ọ̀lá láwùrán náà sùn. àwọn tó ń jẹ́ àwọn èèyàn sọ fún wa. nàìjíríà bá dìrò sáálí ṣàtàdì sáálí. orí bádìrì náà fẹ́ bádìrì nìkùbọ̀rà wà gẹ́sùwọ́tì bádìrì gẹ́sùwọ́tì nìkùbọ̀rà èyí ni ìtọ́nà aráàlú màlíkà wá jagun lẹ́yìn ìyẹn ní ní àbúṣùfù ya ní ní àwọn pàdé o ṣùgbọ́n báyà ìdílé náà lọ́yà. àbúṣòfò yàrá ni wàá ṣe àbùbù náà sáré àbúṣòfò yàrá nìyí òun ni lọ́lọ́ṣẹ́ sí ànábì àtàwọn sàádé ní táwọn pàdé ní ogun bádàrí ní bádìrò sáré ọdún kẹrin nìyẹn wáyé nínú oṣù sàbáyìn sí ni ó bádàrí pé òun oṣù ló ń ṣẹlẹ̀. wà ni ṣùgbọ́n agbára ọlọ́run wa lo agbára rẹ̀ lórí àwọn mùnàfíkì ẹnìkan ọ̀dọ́dọ̀ àbú sùfìyà ní ìtọ́jẹ́ lídà àwọn mùnàfíkì lọ́lọ́run bá ju ìbẹ̀rù sí láyà láyà bá ń le kán ẹ̀mí ẹ̀ ní ẹ̀rù ń á ń fún rẹ̀ nígbà náà ó wá lọ mẹ̀dínà ó wá pàdé nàìjíríà ọmọ mọ̀sùlùmí nàìjíríà ọmọ mọ̀sùlùmí bádàrí ni Abu wà etí bádàrí ló wà ṣùgbọ́n nàìjíríà ọmọ mọ̀sùlùmí tó pàdé òun lọ́wọ́ ránṣẹ́ ànábì ń dàkún lọ bá ń sọ fáànàbí ìmọ̀dínà pé àwọn ọ̀wà náà àwọn ọ̀wà náà.

bọ́ọ̀tìrì ọjọ́ náà ìsìláàmù sì ti borí ẹgbẹ̀rún kan èèyàn àtọgọ́rùn márùn wọ́n jáde pẹ̀lú ànábì. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjọ́ yẹn tí wọ́n fi ọjọ́ sí gbogbo àwọn lábáwá ẹ̀ẹ̀kan lọ́dún ni wọ́n máa péjọ mẹ́ ọjọ́ ọjọ́ ọjà ọjọ́ ọjà ni pé ní ọjà àgbáyé náà ni ọjọ́ tí. àbúṣùfù yá ni mú pé káwọn pàdé tó àwọn ìjàdé wọ́n gbìyànjú wọ́n mú ohun tí wọ́n mú ẹlòmíì mú nǹkan ọjà lọ́wọ́ láti tà ṣùgbọ́n ọlọ́run bàbá dáhùnmù yìí ná sáásá húnmú ní nàìjíríà òṣùwọ̀n ìbáraẹ̀sọ̀ fún ká ẹ mẹ́lọ́mọ́ o ẹ mẹ́lọ́mọ́ o àwọn èèyàn ti pé o. ó pọ̀ jù ú lọ o àwọn sàdé ó ní ọlọ́run ní sáásá wúlú ti sọ pé ya o ya o olúbàwọ̀ jà o gẹ́gẹ́ bí àbúṣùkù yá lù hàn ọlọ́run ní bàṣọ ájá wúlò ìmọ̀ náà gbọ́dọ̀ tí wọ́n ń gan ó tún lékún ìgbàgbọ́ àwọn onígbàgbọ́ òdodo ìgbà ọlọ́run lódodo ó dájú ṣáká ó ní ọ̀rọ̀ bá ń sọ àti múra pàpọ́ọ̀lù wá fi dínà ńlá pàpọ́ọ̀lù wá fi dínà ńlá ọlọ́run ti tó wa ó láti bá dúró ọlọ́run làwa náà dúró wá di ọlọ́run ṣàlà Ìgbàdo àtàṣọ ọlọ́wọ́ gbà ọ́. Gbogbo ẹ̀rọ